yàtọ̀ sí èyí wọn yóò lè sọ ọ̀nà tí à ń gbà polówó àwọn ọjà wọ̀nyí láyé àtijọ́ àti ní ayé òde òní wọn yóò lè sọ ìyàtọ̀ tó wà láàrin bí a ṣe ń polówó ọjà ní ayé òde òní àti ti ayé àtijọ́ bákan náà yóò ṣàlàyé àwọn ète tí à ń lò láti polówó ọjà wa ju gbogbo rẹ̀ lọ wọn yóò lè dá ìbéèrè lórí ẹ̀kọ́ yìí ìpolówó ọjà ìpolówó ọjà ni àgúnmu ìpolówó ọjà jẹ́ ọ̀nà tí a ń gbà láti polówó láti polongo tàbí fún rere ọjà tí a ń tà sétígbọ́ àwọn ènìyàn láti jẹ́ kí wọ́n mọ̀ pé ọlọ́jà náà ń kọjá lọ ẹni tó bá wà nínú ilé tó bá gbọ́ tó sì fẹ́ ra ọjà náà yóò sáré jáde láti rà á. ìpolówó ọjà làgúnmu túmọ̀ sí pé pípolówó ọjà ní ìwòsàn tí a lè fún ọjà wa láti jẹ́ kí ó tà ẹni tí kò bá polówó ọjà rẹ̀ yóò pẹ́ kó tó tà á tán eléyìí yóò sì jẹ́ kí kò ní jẹ́ kó lè ta ọjà tó pọ̀ ní ọjọ́ kan tàbí ní àárín ọ̀sẹ̀ oríṣiríṣi ọjà ni Yorùbá ń tà tí wọ́n sì ń polówó àpẹẹrẹ ẹ kí a wo àtẹ ìsàlẹ̀ yìí àwọn ọjà tí àwọn ọlọ́jà máa ń pàtẹ ọjà wọn sí ojú ọ̀nà iwájú ilé ẹ̀bá ọ̀nà ọ̀nà oko wọn yóò tẹ́ní sílẹ̀ láti tò ó sí tàbí lórí tábìlì tàbí lórí kànkéré kí wọ́n tò ó síbẹ̀ láyé òde òní ojú ti ojú ti là bá ọ̀nà tí à ń gbà polówó ọjà láyé òde òní wọ́n ti ń gba ṣọ́ọ̀bù tàbí ilé ìtajà ńlá láti pàtẹ ọjà wọn ìjọba àti àwọn ẹgbẹ́ ọlọ́jà títà náà ń pàtẹ ọjà wọn lóríṣiríṣi ọ̀nà àpẹẹrẹ ìpàtẹ ìpàtẹ ìtajà ìṣègùn ìpàtẹ nǹkan ọ̀gbìn ìgbàlódé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. láyé àtijọ́ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́jà ló máa ń kiri ọjà wọn pẹ̀lú ìpolówó oríṣiríṣi kí ẹni tó bá wà nínú ilé tàbí ọ̀nà jíjìn kó lè gbọ́. ṣùgbọ́n láyé òde òní ohun ìrìnnà bíi kẹ̀kẹ́ alùpùpù àti mọ́tò ni àwọn ọlọ́jà fi ń kiri ọjà lóde òní yàtọ̀ sí èyí wọ́n tún máa ń lo ẹ̀rọ gbohùngbohùn láti polówó ọjà wọn tí a bá wo eléyìí eléyìí wọ́pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ibùdó ọkọ̀ àtàwọn àwọn tó ń ta bóyá bíi ẹ̀pà ìjẹ̀bú àti bàbá ìjẹ̀bú àti oríṣiríṣi ọjà mìíràn ọ̀nà tí à ń gbà polówó oríṣiríṣi ọjà nìwọ̀nyí nǹkan tí à ń tà ọ̀nà ìpolówó wọn ẹ̀fọ́ ẹrẹ̀fọ́ ẹ sebẹ̀ o ata ẹrata ata sebẹ̀ àgbọn wọn á ní àgbọn gbó kékeré bí obì bí orógbó ẹrà agbọn ẹ panu o àgbàdo sísè láńgbéjì náà o ọrọ kú orí ebè ìbẹ́ ò ní sòrò gàrí wọn á ní gàrí olóyìnbó tàbí kí ẹ ní àyàngbẹ ní gàrí o awùsá tàbí awùsá tàbí àsálà haúsá gbókeke bí obì bí orógbó ẹran tútù yé ọbẹ̀ tàbí kẹ́ ẹ ní ẹran ẹsẹ̀ bẹ̀ ilá ẹkólà òré o ilá ẹdẹ rèé epo òyìnbó àrọ́kún epo èbó o epo pupa ẹrẹpo ẹsẹ̀ bẹ̀ dùndú èyí ni iṣu tí a tá a fi epo epo pupa dín wọ́n á ní dùndúkọ̀rọ̀ dùndú mi wọ́pọ̀ ògì ológìdé o tàbí ẹrògì ẹpòkọ egbò elégbò yín dé o ó ń yọ ruku lálá róbó róbó ẹ̀gbá rèé ẹ̀rà róbó ẹ̀jẹ̀ kọ ẹ̀rà róbó ẹ̀mù kọ iyán iyán rèé o iyán rèé ọbẹ̀ rèé iyán rèé ọbẹ̀ rèé tàbí kí ẹ pé ẹ wojú ọbẹ̀ ẹ̀mú yán. a ó tún máa tẹ̀síwájú nígbà tí a bá padà dé. ẹ káàbọ̀ padà sí ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀yìn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ayé sọ lọ adánidúró lórí iyán nígbà tí a kọ́ wà ní yàrá akẹ́kọ̀ọ́ ní báyìí sí a ó tẹ̀síwájú ẹ̀wà tàbí sísè ń o ẹrẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ kọ ẹrẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ sú o mọ́ínmọ́ín mọ́ínmọ́ín epo ọ̀lẹ̀ ròdò tàbí kí ẹni o ẹ̀kọ tútù ẹ̀jẹ̀ ẹja tútù omi akèrèsè kì í dùn lódò bó bá délé ìrẹsì ọ̀fẹ́ ní ìrẹsì lówó ọ̀fẹ́ ní ìrẹsì lówó onísùdé o ó tún sepo múyẹ́ oyin ìgàn oyin oyin ìgàn rèé o ògidì ní o ẹ̀rọyìn o ewédú eléwédú tó kó dé ẹ máa bọ̀ gúgúrú àti ẹ̀pà gúgúrú rèé o ẹ̀pà rèé tàbí kí ẹni gúgúrú olóyin rèé o ẹ̀pà rèé o ìsáná ìsáná alẹ́ o fẹ̀rẹ̀ níjò onísáná ń relé o ẹ má bàa dárò láyé òde òní oríṣiríṣi ìyípadà ló ti bá àwọn ọ̀nà ìpolówó ọjà wọ̀nyí àyípadà ti dé bá ète ìpàtẹ àti ọjà ọjà kíkiri lóde òní ilẹ̀ ń mọ́ ilẹ̀ ń ṣú ohun tuntun ń wọlé bí ọ̀làjú ṣe ń dé sí i lohun ń wọlé pẹ̀lú ìyípadà ọ̀tun ẹ kí a wo àtẹ ìsàlẹ̀ yìí ọ̀nà ìpolówó ọjà ní òde òní láyé òde òní àwọn èèyàn ti ń gba ṣọ́ọ̀bù ìgbàlódé káàkiri ilẹ̀ káàárọ̀ òjìire ni wọ́n ti ń gba ṣọ́ọ̀bù ìgbàlódé láti pàtẹ ọjà wọn lóríṣiríṣi ọ̀nà bí wọ́n bá pàtẹ tán wọ́n á jókòó tì ibẹ̀ ni àwọn tó máa ń rà ti máa lọ bá wọn láti rà á bákan náà ni à ń pàtẹ lórí ẹ̀rọ à ń polówó ọjà wa ní orí ẹ̀rọ gbohùngbohùn ẹ̀rọ gbohùngbohùn èyí ni ẹ̀rọ ìsọ̀rọ̀ ìgbàlódé tí wọ́n ń lò láyé òde òní tó mú kí kíkébòsí tàbí pípolówó ọjà pẹ̀lú ẹnu ẹnu dínkù èyí dín wàhálà à ń rojọ́ tàbí kẹ́nu mọ́ roni ó mú dínkù lílo àwọn nǹkan ìrìnsẹ̀ tàbí ìrìnnà dípò ríru ọjà lérí kiri àwọn ọlọ́jà ń lo kẹ̀kẹ́ takùkù mọ́tò ayọ́kẹ́lẹ́ marua bárò pẹ̀lú ọkọ̀ ńlá láti kiri ọjà wọn tí ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ ẹ rí i pé nísìn wọ́n á ní the spice rider àwọn oníkẹ̀kẹ́ nìyẹn wọ́n lọ bá wọn fi ọjà wọn sílẹ̀ ni eléyìí ní gbogbo ọ̀nà ọ̀tún tí ẹ ti mú wọ ọjà títà ìdásílẹ̀ iléeṣẹ́ ìpolówó ọjà àwọn iléeṣẹ́ ti wà káàkiri tí wọ́n ń bá ènìyàn polówó ọjà àpẹẹrẹ ni concept advertising tí, tí wọ́n polówó oògùn oníwóró panadol extra àti àwọn iléeṣẹ́ mìíràn tí ń polówó ọjà bí àpẹẹrẹ opron six ọmọdé yìí tó gbà àbúrò ìyá ẹ̀ ni ó pa láyò opron six ni ó yanjú ẹ̀ opron six ni ó fi gbéra sọ bákan náà ni ìjọba ìpínlẹ̀ èkó wọ́n ti dá ilé iṣẹ́ ìpolówó ọjà sílẹ̀ èyí tí wọ́n pè ní Lagos State Signage and uh, Advertisement Agency LASA àwọn ọ̀nà mìíràn tí àtúngbà polówó ọjà ni fúnni fi ń wáyé ní lílo ẹ̀rọ rédíò tẹlifíṣàn ìwé ìròyìn ìwé lílẹ̀ mọ́ ara ògiri pátákó ojú pópó ìwé ìléwọ́ híhá ìwé ìléwọ́ yá kiri kiri òde tàbí ìlú fún àpò ẹ̀rí pé tẹ bá wò ó sìn ọ̀pọ̀lọpọ̀ ìpolówó lẹ̀ ń gbọ́ lórí rédíò nínú nínú ẹ̀rọ amóhùnmáwòrán tẹlifíṣàn inú ìwé ìròyìn ìwé ìléwọ́ ìwé ilẹ̀ márùn kirikiri láti jẹ́ kí a láti pe àkíyèsí àwọn èèyàn pé ní tí àwọn ń tà ní eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́jà ni wọn kò kiri ọjà kiri mọ́ torí torí wọ́n torí wọ́n rí wípé wàhálà pọ̀ níbẹ̀ àfi àwọn díẹ̀ tí wọn kò lágbára àti gba ṣọ́ọ̀bù àti àwọn tí ọjà wọn àti àwọn tí ọjà wọn kò kò kí sí ọjà tí a lè gba ṣọ́ọ̀bù fún tí a lè gba ṣọ́ọ̀bù fún bí alákàrà bí alákàrà bí àwọn alákàrà kókó búrẹ́dì èso èso ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ó tún máa tẹ̀síwájú nígbà tí a bá padà sí àdánilẹ́kọ̀ọ́. ẹ káàbọ̀ padà sí ìpele tí ó kẹ́yìn nínú ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀yà akẹ́kọ̀ọ́ àǹfààní wà àǹfààní wà àǹfààní àti àléébù tó wà nínú ìpolówó ọjà àǹfààní èkí ló ń jẹ́ kí ọjà tà dáadáa torí pé wọn ò ní jókòó sójú kan náà bí sẹ́n ti ń kiri kiri gbogbo wọn tó bá fẹ́ rà wọ́n á ṣe kí ni wọ́n á tètè mọ́ pè wọ́n wọ́n á ra ọjà wọn fún ìdí èyí ẹlòmí lè kí ọjà ó lè kí ọjà yẹn tẹ́ ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ní ọjọ́ kan òmíràn tún ni ó máa ń jẹ́ kí ọjà tètè tán nígbà tí wọ́n bá tètè tí ẹ bá ń kiri sẹ́dẹ̀ èrè jáde ní lásìkò ajẹ́pẹ́ àwọn ètò tó máa tó pàṣẹ máa tó lọ gbé òmíràn bákan náà ó máa ń jẹ́ kó kó rọrùn fún àwọn tó fẹ́ ra ọjà láti mọ̀ yí pé ọlọ́jà náà ti dé nígbà tí bákọ́ tó ń polówó wọn á sáré jáde wọn á ra nǹkan tí wọn á rà àǹfààní láti dúnàdúrà nígbà tí wọn bá rí ọlọ́jà wọn á béèrè èló ni iye báyìí ni ṣe pé ètò ẹ̀pẹ́ máa fi pé iye báyìí pọ̀npọ̀n ni mo gbọ́dọ̀ tà wọ́n na wọ́n jọ dúràdúrà kó torí pé wọ́n máa san owó ó jẹ́ kó wà lárọ̀ọ́wọ́tó àwọn tó fẹ́ ra ọjà láì dààmú ó jẹ́ kó wà lárọ̀ọ́wọ́tó wọn wọn ní sẹ̀mọ́ kiri pa fẹ́ lọ ra ọjà wọ́n ti màsìkò tó ń bọ̀ tó bá dẹ̀ ti dé wọ́n á ṣe kí ni wọ́n á ra ọjà wọn ní ọwọ́ rẹ̀ kì í jẹ́ kí ọjà bàjẹ́ mọ́ àwọn ọlọ́jà nígbà ó ń jẹ́ kí ó ń jẹ́ ká rí ẹni tó ń ta ọjà ní ojúkorojú wọ́n á ríra wọn lójúkorojú wọ́n á lè ṣe kí ni á rà kì í ṣe àtọ́yẹ́ pé bóyá ẹ̀ ń rà the eh, spider rider àbí nǹkan ló ń gbà fún yín ìyẹn kọ́ àléébù tó wà ní kò sí tó ní tó dáa tí kò ní àìdá rẹ̀ ọjà kíkí ọjà ìpolówó ọjà yìí ó ní àléébù títì ẹ̀ ìkíní ẹnu dídùn àwọn ọlọ́jà ó lè jẹ́ kí ènìyàn ra ìràkúrà èyí ni bùnbà pápá ó dùn ẹjẹ káfà pẹrẹ ru àwùsá wò ń sìn àwùsá mi gbókè bí o tẹ ẹ bá rà bí ẹ bá di mẹ́fà sínú ọ̀rá ọ̀rá tí ẹ dì sí bóyá tipátipá ló fi mẹ́ta tàbí mẹ́rin jẹ nínú rẹ̀ ìyókù ò ní dá dẹ́ àwìn títà lè wáyé nígbà tẹ́ bá rí tó rajà tí ò lówó lọ́wọ́ ó ti ra ó rẹ̀ tajà fún ó sì kò mú jáde á ní ẹ̀dá àkùnbájọ́ rẹ̀ gbowó yín àwìn títà ó lè wáyé bí àwọn ọlọ́jà bá kó àjò balẹ̀ ènìyàn lè ra ohun tí kò nílò àìra ọ̀dà kìnnìkìnnì kankan kan bẹ́ẹ̀ ló lé ní ẹ̀ ló lọ́la olùwọ́ yóò ti ju olùwà ṣe kínni àwọn ọmọdé tó ń kiri ọjà rí bí ọ̀nà ìṣeré àwọn ọmọdé tó máa ń kiri ọjà wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀nà ìṣeré wọ́n lè gbé ọjà kalẹ̀ níbì kan kí wọ́n máa ṣe eré kí wọ́n ti bẹ̀ omi ò ṣeré tán wọ́n jà wọ́n dọjà iná nù wọ́n ṣe gbogbo ẹ̀ so eléyìí jẹ́ ọjẹ́ ìkọlá ọjẹ́ kókó kan nínú àléébù ọjà kíkiri àwọn àgbàlagbà mìíràn gan tí wọ́n jẹ́ bí ọlọ́mọge tàbí obìnrin wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀nà láti ṣe ìranù bóyá wọ́n ń tajà fẹ́nìkan ó wá jẹ́ pé àbáyẹn ọmọ bá wọn rà púpọ̀ jù nǹkan kan àbáyẹn náà lè ta sí orí profile ó ṣe gbósàwó nǹkan kan wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀nà ìranù ìbéèrè tó lè wáyé lórí ìpolówó ọjà ìkíní ìpolówó ọjà làgúnmòwò dá sí ọ̀rọ̀ yìí ó dá sí wàá sàlẹ̀ yorùbá yẹn sọ ìpolówó ọjà làgúnmòwò ni pé bàbá polówó rẹ̀ ajẹ́kọ́ ètè ta àgúnmòwò ni wípé oògùn tá à ń fún ọjà ọjà wá sí kíni láti ta dárúkọ oríṣiríṣi ọ̀nà márùn-ún tí Yorùbá máa ń polówó ọjà márùn-ún tí Yorùbá máa ń polówó àti wọ́n ṣe ń polówó wọn láńgbèjì náà o ọ̀bọ̀kú eré ebè ọmọ eléwédú rèé o mọ̀tòkòdé o ẹ wá o ẹja tútù wọn á polówó odò kì í dùn lódò ó bá délé á doyin gbogbo kaba yẹn ni wọ́n ṣe kí ni ni wọ́n máa ń polówó haúsá mi gbówó ike bí obì bí orógbó ẹ̀rà àgbọn o ẹ̀rà àgbọn o ẹ̀rà mẹ́mẹ́ ẹ̀jẹ̀ kọ ẹ̀mú kọ gbogbo àpẹẹsì máa ń polówó wọn ònìyàn orúkọ orí ọ̀bọ̀kú orí èdè là ń o kí ni à ń polówó yìí àgbàdo là ń polówó ṣàlàyé àǹfààní tàbí ìwúlò ọjà pípolówó gbogbo àwọn kan tí mo sọ lákòókò yìí lè mọ dárúkọ pé mọ́jà ta ẹ̀hàn kì í jẹ́ kọjọ́ pé oúnjẹ kọ́rọ́jà kọ́rọ́ kí n hàn sí kí n ra wọn ní ojúkó lébù wo ló wà nínú kí a máa polówó ọjà tàbí kí a máa kiri ọjà ìyàtọ̀ wo ló ti dé bá ọ̀nà ìpolówó ọjà láyé òde òní àwọn ìyàtọ̀ ẹ̀ mọ́ dárúkọ ìwúsẹ́ yìí pé wọ́n ti ń gba ṣọ́ọ̀bù wọn kirikiri mọ́ wọ́n ń polówó lẹ́rọ rédíò ẹ̀rọ tẹlifíṣàn wọ́n ń lo amú ẹ̀rọ gbòǹgbò láti polówó sọ ọ̀nà márùn-ún tí à ń gbà polówó ọjà lóde òní ìwọ̀n dárúkọ náà nìyẹn wọ́n ń pàtẹ sí ṣọ́ọ̀bù wọ́n ń pàtẹ wọ́n ń polówó lórí ẹ̀rọ amóhùnmáwòrán ẹ̀rọ tẹ́lì lórí rédíò wọ́n ń lo alùpùpù láti kiri ọjà wọn wọ́n ń lo kẹ̀kẹ́ mọ́rúwá wọ́n ń lo mọ́tò láti kíni láti polówó ọjà wọn èyí ni ibi tí a rí dé olúwa fi yé yín á yín ṣe láṣẹ Èdùmàrè ire ìpàdé tó di ọjọ́ mìíràn